orúkọ jẹ́ ṣé rí tó bá gbé ewì fún yín pé kẹ́ ẹ lọ ṣe ewì ẹ̀yin gẹ́gẹ́ bí tẹ̀sí pera yín ní pòfẹ́sọ̀ àbí kílẹ̀ pera yín wọ́n ní kẹ́ ẹ lọ ṣe ewì fún yàn kẹ́ ẹ lọ sọ fún wọn pé àwọn ọmọ ẹ̀ ẹ ṣe mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ lórí ayélujára nísìnyí ẹ wá jáde ẹ wá sọ pé ẹ ẹ ìkọ́nà àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ojúdẹ̀ ti tì í sìn o àwọn ọmọ ẹ̀ gọ́gọ́ gbogbo wọn ti lọ sílé yẹn wọ́n tún fi ilé ìwé ilé ọ̀rẹ́ mi Bukola ẹ̀ka sọ́jàre wọ́n tún fi ìwé ilé wọ́n tún fi wọ̀nyí hmm? wọ́n tún fi wọ̀nyí how you doing i'm doing great So, oh, and you ọ̀rẹ́ mi Bukola are you doing great ṣé you are doing wonderful ṣé wonderful gbogbo yín ṣe ẹ má da àwọn èèyàn lóhùn àwọn èèyàn ní gbogbo everybody lánàá kan pé mi ni amọ̀rí àgbá notification yìí nígbà wọ́n ti wọ́n flag page mi i don't know wọ́n gbọ́wọ́ lé lọ wọ́n gbé ọwọ́ lé wọ́n tún wá gbẹ́sẹ̀ lé wọ́n tún wá gbé orí gbogbo wọ́n gbé gbogbo ara wọn lé èmi mọ̀ nǹkan tí péjì mi ṣe fún ọ èmi tẹ́ ṣé ẹ̀jẹ̀ sọ fún yín wọ́n ti ń tẹ̀ mọ́ ni pé when ya flagi flagging someone page in as small tẹ̀ ti flag mi kí n má jáde wá ṣe live ṣé mi ẹ̀mí mi lẹ flagi ni ẹ flag ẹ kẹ́ máa gbé lọ ẹ ti ẹ wọ ọlẹ́ ìdí gan bẹ́ẹ̀ ṣe ti gbé star lọ kílódé ní gbé star orí ẹ lọ ẹ gbé lọ hmm? ẹ̀yin kẹ́ni má ní gèdè tẹ́ ń ṣe ìwà kàkàkiri ìwà kan náà ló jẹ́ kí jẹjẹrẹ máa jẹ ilé ayé yín ẹ bá ti rí àwọn tó ń jẹ aláìdísì ọkà fìlà thank you jàre nkọ̀dé láti fi iṣẹ́ ni mo lọ ṣanra mo níyà ẹ jẹ́ kí n lọ bá àwọn ọ̀rẹ́ mi rojọ́ díẹ̀ ká lọ rojọ́ adéníkẹ́ ọ̀rẹ́ mi ẹ̀ka sàn how are you doing hmm. ṣé ẹni gẹ́ nígbẹ̀gì lójú ti ga ìwé lọ́wọ́ èèyàn amọ̀dé tẹ́ ń wò yìí mi máa ń sọ fún yín pé mi ò lẹ́nìkan àbájá mi ò lẹ́nìkan olódì mi ò dẹ̀ lẹ́nìkan èmi ò mi ò wá sí social media wá bẹ́ẹ̀ nìkan gbọ́dìjà mo wá ṣe eré nìyàn dá eré ni mo wá ṣe lórí ibi ìwọ tí eré mi bá wá dàbí pé ó le jù fún ìwọ lò ní wá wò mí mo sì kọ́ máa ṣẹ́t mi ẹ́ mo sì kọ́ máa look mi abẹ́ṣe pati o December dẹ̀ ní pati wa so àwa dẹ̀ máa ra aṣọ o ẹ̀ àwa máa má aṣọ o ṣùgbọ́n àwọn ò máa ń kára o léèsì ni máa mú lórí ibi ṣó ti yẹ ọ̀rẹ́ mi kan. Hmm ló fẹ́ ṣe pàtí ó ní kí ó ní máa bò wá náà lè lórí péjì mi ní why not ó torí gbóníbọ̀ èmi ò kó màmá kàrá léèsì lèmi láìka mú sọ ẹ e ká san olójú dúdú díẹ̀ ká ológun kí ló mú kó lójú ológun dúdú eléwì ṣe rí bàbá yẹn ọlọ́run kò fẹ́ tú àṣírí ṣe two thousand and twenty four yìí ọlọ́run máa tú àṣírí àwọn èèyàn àwọn kan tó jẹ́ pé wọ́n máa no my àbí ẹ̀yìn ọ̀rẹ́ mi àwọn kan tó jẹ́ pé wọ́n máa ń gba owó ọ̀rẹ́ mi stone ọlọ́run máa bá wa tú àṣírí wọn ẹ fẹ́ gbé alàgbà Gabriel ẹ fẹ́ gbé wọlé ẹ fẹ́ gbé ẹ̀yin lẹ́lúlẹ̀ ẹ fẹ́ gbé alàgbà Gabriel wọlé ẹ fẹ́ gbé lò tó bá jẹ́ sọ fún yín ikọ́ tí àwọn èèyàn mọ̀ ni pé ẹni tí ọlọ́run bá ṣe ti rẹ́ kódà kí màá yẹn ní aburú tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣe láti ṣe gbọ́ kí máa yẹ kó ní aburú tó ń ṣe so àwọn lè lọ sí ọ̀hún yẹn padà ok mo ń bọ̀ màá lè padà sí màá lè padà sí ìbẹ̀yẹ kí máa yẹn ní aburú tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ kó ní aburú ṣé rí ìwọ̀nba àwọn oore pẹ́pẹ́pẹ́ tó ń ṣe lórí social media yẹn tẹ́wọ̀n kò rò pé kò ń ṣoore ṣé kí nínú aburú ẹ̀ ọlọ́run lè pàdé ẹ̀ mọ́ nínú aburú ẹ̀ mọ́ ṣó ti yé yín because ẹnì kan sọ̀rọ̀ ta ló kọjú ìjà sí kò sí kò sẹ́ni tọ̀hún ẹyọ kan sọ̀rọ̀ pé ẹ ó ti gbowó lọ́wọ́ èèyàn kan ìníkọ̀kìnì kan ìtorí owó tó gbà yẹn ṣe rí gbogbo alamọ̀bọ ayélujára ṣe ń wọ̀k ṣe rí tó bá fi owó lọ ẹ̀ tí ò bá ń jẹ ọmọ tó jẹ́ pé owó ò ná ní owó pé èló lówó yín tó máa nà wọ́n ní ẹgba tó máa fi wọ́n ní ẹgba ọ̀rọ̀ ṣó ti yé yín tí ò bá jẹ bẹ́ẹ̀ tí ó bá lọ kó sí páńpẹ́ wọn tó bá gbé èèyàn wá wípé o wá o fẹ́ ẹ̀pẹ́ àwọn náà máa kọ́kọ́ wá donate sórí platform ẹ̀ àwọn náà máa kọ́kọ́ donate náà máa sọ pé kẹ́ dárúkọ wọn ṣó ti yé yín so tó bá jẹ́ pé báyìí ó dìjẹ́ pé bẹ́ẹ̀ ló ti ṣọwọ́n area yẹn ó dà kó ṣọwọ́n kankan díẹ̀ díẹ̀ bẹ̀ tẹ́ni ẹni ẹnì kan sọ̀rọ̀ pé ẹ àmọ́rí the only problem I have with that man is that ẹgbà tó gbé èèyàn kan wá èèyàn kan wá sanwó fún ó wá sanu owó kan so ó ní mo okay. ok that's your own area of the problem èmi ò mọ̀ wọ́n rí but ẹ̀yin àti ènìyàn báyìí ṣó ti yé yín now problem àìmọye lomi ẹ wo ẹ woman kan tí ó ní ìjú nínú tí ju ẹ̀ ga báyìí wọn ò ṣe wọ́n ṣàlàyé pé kò ṣe pé wọ́n gbé bèbí ìjù síbẹ̀ ó lè ṣe operation yẹn operation yẹn wà successful ẹ wo ọmọ kan tí ọrùn ẹ̀ ga báyìí tí wọ́n tọ́nà ní túmọ̀ kínní kan tùbà kínní kan tọ́rùn ẹ̀ ṣe báyìí wọ́n ṣe operation yẹn fún un ẹ̀yin náà lẹ́rùn òun náà ní àṣìṣe tó máa tó ṣe o tó máa tó ṣe tó yẹ pé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ṣe mọ̀ táyì kan wà ti jẹ́ pé alàgbà Gabriel was carried away I will not lie ìjọ tó máa gbé súwé bèbè wá yẹn ó wà kárí dèwé táàmì yẹn ni àwọn viewers yẹn ṣẹ̀ṣẹ̀ ń dé àwọn viewers tí ò rí ha how many people online fifteen k watching me twenty k watching me only me it was carried away by nisa nkan báyìí àwọn èèyàn ń pè oríṣiríṣi ẹ̀mọ̀ àwọn èèyàn kan wà tí wọ́n sọ fún pé lórí ayélujára tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń pè é tóun lọ ń gbà kan pè é kan pè é kan pè é wọ́n máa ma kàn án pé wo àwọn kan wà lórí bíbáyìí wọ́n ready láti ọ̀tọ̀ ní stone ọ̀rẹ́ mi wọ́n ready láti control mind ẹ̀ i was there àwọn mo fẹ́ mo fẹ́ wà nù kíní yẹn gbà kan mo mo mo gbá wọn lóhùn ni tó bá ti pè é báyìí àmọ́ rí ẹ ṣoríṣò tó ṣe lánàá yẹn bó ṣe yẹ kó ṣe kíní kan lélẹ́yìí ẹ in my own opinion ni o àmọ́ rí ṣoríṣò gbà tí àmọ́ òpin kí ni gbogbo eléyìí kí ni gbogbo àkàtì àtẹ̀ǹbára yín wá bá mi yìí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan tẹ́ ṣe lórí péjì mi ẹ kò ń ṣe pé ẹ ní ẹ kọntibútì sórí péjì mi ẹ gbé travayé ẹ gbé kí ni ẹ̀bùn ẹ̀ máa máa pín máa gbé máa control mind mi if you know you want to come and control my mind on sáná sí kámẹ́rà gbójú ẹ̀ jáde gbẹ́nu sí máàkì tọrọ aṣọ ṣe bíi tèmi èmi náà fẹ́ wà nínú situation yẹn gbà kan mo jára mi ni nígbà tíjà kan ṣe mọ́ rí pé ah àwọn ènìyàn náà wà níbi Ah, wọ́n ní èèyàn ló ń bẹ nídìí ọ̀rọ̀ tó rò fi ń kí àwọn eléyìí ni mo jára mi gbà ni àwọn náà máa wá gbé ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ tó bá máa fi dijọ́ mélòó kan ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn lórí ayélujára ẹ wá máa wò ó pé ah, ah, ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ fún mi báwo ni spíkà yìí ṣe sọ̀rọ̀ yẹn ṣe nígbà tí mo gẹ́tì wọn bẹ́ẹ̀ yẹn mo mo mú ẹ mọ balùwẹ̀ mo balùwẹ̀ ni mo sọ mo fi balùwẹ̀ sweep wọn kó lórí lórí lórí fóònù mi ni tó bá sì pè mí báyìí mi ìyá ń gbé mọ́ tó bá pè mí gbà tó rí pé mi ò ń gbé má rí wọn máa ọmọ mẹ́sẹ̀gì báyìí máa ka mẹ́sẹ̀gì yẹn mi ò ní reply má bá sì kà tán máa delete mẹ́sẹ̀gì yẹn mi máa rí pé òkà ó máa yọ blue èmi ò gbé sórí setting tí yẹn máa tó máa yọ mm, mm, mm, blue ó máa yọ blue àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ọlọ́run náà kì í ṣe ṣóò ṣùgbọ́n ọmọ bọ́ ṣe tó ṣe ṣe ṣóò yìí ọlọ́run sọ pé báyìí ló ṣe kó gbẹ́nu sí ọ̀nà báyìí ló ibi rẹ̀ kò gbá pásí ọ̀hún kó nínú yàrá wọn o wọ́n máa kó depression tí wọ́n wá bá ọ̀hún speaker àwọn yẹn wà dé pé wọ́n lè control mind the speaker àgàgà tó bá lọ force wọn lọ́wọ́ bóyá wọ́n lọ wọ́n lọ send owó fún ẹ ó lọ aláwọ̀ kan fún ẹ ní nǹkan kan ah! speaker yẹn máa gbé lọ́wọ́ wọn o tó o bá sọ̀rọ̀ wọ́n lè ní gbéraga ti gbé ẹ̀wọ̀ ìgbéraga gbé ẹ̀wọ̀ bí onídìí kan tó máa ń kọ́mẹ́ǹtì káàkiri báyìí Eh, kí ló ṣe lọ́jọ́ yẹn ó kọ́ sórí platform mi ọ̀tọ̀ lọ́rọ̀ tá à ń sọ lọ́jọ́ tá à ń wí mi ò tiẹ̀ lè gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ ò tiẹ̀ pàtẹ́ẹ̀nì mọ́rọ̀ yẹn ó kọ̀ dé ni ó kọ̀ gbé ọ̀rọ̀ oníyà eh, òkété náà olójú dúdú mú ní ẹjọ́ ẹ bá mi parẹ́ tá a bá ti débẹ̀ ẹ sọ yẹn ọ̀rọ̀ tá à ń sọ ló yẹ bá wa sọ ó ní Amori you are rude you are rude ẹjọ́. E lẹ́yìn tó sọ̀rọ̀ ẹ̀yìn tó ṣe bébí lóko bóyá nǹkan ni mo wá lọ sínú kí ni mo ní nǹkan tí mò ń sọ ló yẹ kẹ́ ẹ bá mi sọ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ máa àwọn èèyàn kí mọ̀ pé kò ń ṣe pé a ní kinní yìí lórí bí akíla fún a ṣe robot náà ṣe bí èèyàn bíi tèmi lẹ́yìn náà ọ̀rọ̀ mi ìtẹ́ bá sọ a máa gbàgbé ni ikọ̀ mi àti gbé sórí wá ẹ máa débí bàá ẹ máa change kinní yẹn ni ó máa ó máa ń rí bákan bákan ó máa rò pé èèyàn mọ̀rọ̀ sọ náà mọ̀rọ̀ sọ ikọ̀ tí mo sọ fún màá ẹnìyẹn o lẹ́bìwẹ̀ tó bá ti sọ pé àwọn ọ̀dẹ́bẹ́ ọmọdé rẹ̀ ni ẹ ṣe ẹ ṣe abuse me ẹ bèrè ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lẹ́nìí ẹ̀yin tí ẹ ní tí ẹ rò pé ẹjọ́ is that rude when speaker is talking about a and you bring yourself out because mo ti rẹ́ni tó sọ me. mi pé àmọ̀rí ẹ jẹ́ ká lọ da platform èèyàn rú bá a ṣe máa ń dàrú nìyẹn mo ti rí ẹni tó sọ àjọ ń sọ lórí fóònù bóni ah lágbájá wa ta ẹ jẹ́ kí lọ ẹ jẹ́ lọ lo fake account mi kí lọ fi kọ́mẹ̀tì kíní síbẹ̀ so mi mo bẹ́ẹ̀ wọ̀nyàn ṣe ń operate ẹni tó sọ̀rọ̀ yẹn mo lọ sínú inbox ẹ̀ láti jẹ́ pé kó bá mi ṣáàtì wọ́n náà wọ́n kó bá mi ṣáàtò ta ni mo mọ̀ ó pọ́sibú kó jẹ́ pé ẹni tó wá kọ òkété yẹn kójú òkété gangan ẹni tó ń pè lókété yẹn kójú òun gangan ló wá kọ́ ẹni tó sọ pé olójú dúdú tó ń pè wọ́n lójú dúdú yẹn tó bá jẹ́ pé òun gangan ló wá kó lójú dúdú síbi ńkọ́ mo máa fọ́ sínú trap yẹn gba tí mo dẹ̀ ní mi ìfẹ́ fọ́ mo ní please don't write that name here we are not treating ọ̀tọ̀ nìkan tá à sọ lọ́jọ́ tá à sọ yìí o àti ẹ̀sán ọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ ẹni tá à sọ ó fẹ́ dàbàtì mi padà mi dàbàtàrà mi padà tẹ bá ti tọ́jú sọ pé àmọ̀rí kínní obìnrin yẹn ló máa kọlọ̀ mi mo kínní kan fẹ́ àbíkí àbíkí lórúkọ ẹ̀ náà ó lọ́ọ́ mọ̀ sẹ́ ẹ́ dáṣẹ́ mi ṣe àṣìṣe ṣìrú tòmí ẹni kó gbójú ẹ̀ jáde kí ó wo èjì ẹ̀ bóyá èjì tó fi sọ pé mo rúdù ẹjọ́ ìzá rúdù muslim ti bá rí kọ́mẹ́tẹ̀ ènìyàn káàkiri mo kúkú máa ń sìn mọ́ ṣe ẹjọ́ fún pé amọ̀rú yín gbójú ẹ̀ jáde kó o nínú under fake account yẹn kó wá kó wá jókòó bí ṣe jókòó yìí kó wá máa rò pé bóyá o lè sọ o lè o four hours láì jẹ́ pé ohun kan mọ́ kó mọ́ àtàmọ́ àtàmọ́ mọ́ra wọn láì ṣe pé ẹ̀bùn ọ̀rọ̀ sísọ yẹn wọ́n gbélé ẹ lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ pé mo mú èèyàn tó jẹ́ pé ó dìdì ṣé bọ́n ọ̀nà gbogbo oníkálukú máa sọ pé ẹlòmíì ní ife kàkà tì márùn-ún tó fi máa wá da gbogbo péjì rò tí bá dẹ̀ ni pé ìgbà tí mo ìgbà kan ni mo máa fọ̀ sínú trap yẹn tó máa dàrú tán báyìí máa máa máa wò páwópá ọ̀tọ̀ nìkan tí mo wá sọ ọ̀tọ̀ nìkan tó gbélé mi lọ́wọ́ máa wá máa wá bára mi ní ẹsẹ̀ ìgbèjì tí bá wá ṣe tán máa ní ah, ikọ́ tí mo fẹ́ sọ gangan leléyìí ẹ̀wọ̀n spíkà mi máa ń dìdí nkọ́lẹ̀ ni wọ́n máa ń kọ́lẹ̀ ni ẹ má jẹ́ ẹ má jẹ́ ń tàn yín àwọn olómi máa ń kọ̀ ọ̀tọ̀ máa fẹ́ sọ́lẹ̀ ni tó bá dé báyìí ọmọ wa nǹkan tí mo sọ fún màmá yẹn lọ́jọ́ yẹn nìyẹn bí ọmọ náà ni ló mọ̀ bí ọmọ ni bóyá ìyá ni ló bá gbọ́ wí ìsànmù eh, agency we unfollow her mo bá lọ wo platform mi tún lọ wò pé mo mà ti wà létí tù mo mà ti wà létí tù èyí ọkàn yẹn èyí mélòó lè fọ um, ọhún èyí kan máa ní èyí kan máa kọ́ sí pé we don't unfollow her ẹ eh, don't you <laughs> talk your own we don't me i don't want follow her also there some agency must follow her èèyàn you ní talk your own èèyàn you ní talk your own me i don't want follow her i don't understand You tí mo sọ nìyẹn o Could they see ẹni tòun tó jẹ́ speaker tó máa ń sọ̀rọ̀ ẹ máa rí mo máa fún ọ̀hún tó yẹ mo sọ pé ọmọ kan wà tí máa ń gbà fún lórí bíbá tí wọ́n bá ń ṣe kí ni wọn kì í wojú screen bóyá máa ń wọ́ kọ́mẹ̀ntì ni o tó gé mi mọ́ ṣe wọn ò bá máa sọ̀rọ̀ wọn ò ní divert ikọ́ tó fẹ́ sọ náà fẹ́ sọ mo gbà fún gbogbo àwọn spíkà kan tó máa ṣe kíní yẹn èmi dẹ̀ ń try láti fẹ́ mi fẹ́ lé mi ò rí lé mi ò rí ṣe ni mi fẹ́ try yẹ mo ti try lọ́jọ́ kan yíró mi pa máma kà ó ní bí oníkálukú ó dà pé tó bá fẹ́ tó bá bí ọmọ ẹ̀yin obìnrin tẹ̀ wá ń bíbà tẹ́ bá bí ọmọ ọmọ àkọ́bí yín tí o bá gbé ẹsẹ̀ àmọ́ra gọ́sàn <laughs> tó bá gbé ẹsẹ̀ sókè báyìí tó fi fún ọmọ àkọ́bí ẹ̀ ní ọyàn ẹ̀sìn tó ti rú ẹ̀sìn tó fi máa bí gbogbo ọmọ márààrún yẹn tó máa ti rú ẹ̀sìn yẹn ni ó máa ti rú ẹ̀sìn yẹn ni tó bá bẹ̀rẹ̀ driving tó bá lọ kọ́ driving tó bá mú driving tó bá drive báyìí tó bá gbé ọwọ́ lé ẹgbẹ́ kan báyìí tó ń fọwọ́ tó ń ṣe báyìí tó fi máa máa drive lọ ó máa máa ṣe kinní yẹn tó bá jẹ́ pé ọwọ́ òsì báyìí ló mọ̀ ọ́ tẹ́ pé ta bá ń drive ṣó ti yé yín ta bá ń drive bí èmi sìn tó bá jẹ́ pé tó gbà tó fi kọ́ driving ó ṣe ó rán ríwọ́ wájú steering báyìí wàhálà ò ní lè jókòó ó ní wà convenient ó wọn dàbí pé ò ríran ni tó bá jẹ́ pé tó bá fẹ́ gbé ẹsẹ̀ lé tọ́sọ̀ àbí brake tó yẹ pé ọmọ bá yẹn ń gbélé mọ́lẹ̀ ní àkọ́kọ́ tó kọ́kọ́ lọ kọ́ driving yẹn wàhálà ìwé ṣe máa kọ́ nìyẹn wọn ò kò ń ṣe pé ó ti yé yín bí àwọn èèyàn wọn ò gẹ́ẹ̀tì kínní yẹn ẹ̀yin àwọn bí amọ̀tẹ̀wà mi tẹ fún ọmọ lọ́yàn gbogbo àwọn obìnrin ẹ gẹ́ẹ̀tì kan ẹ wo kan tí mo sọ yìí tó bá gbé tó bá ń fún ọmọ lọ́yàn tó yẹ pé ọmọ ẹ ẹlòmíì dẹ̀rẹ̀ o bí èmi sìn mi ò lè fún ọmọ lọ́yàn kí n sùn mi ì ní sùn gbogbo ọmọ tí mo wá fún lọ́yàn kò sí tí mo dijú báyìí mo máa lajú ni mo bá yẹ kẹ́lẹ́ mi wá fún ọmọ lọ́yàn kó wá ní òun sùn ọmọ wa mọ̀yàn èmi ò lè ṣe wàhálà àti ẹlòmíì tó wá gbọ́ ọmọ lẹ́yìn ọmọ yorùbá máa gé jẹ kò ní mọ̀ so mi ò dẹ́dẹ́ sùn kíyàn wá bí a mo wá sùn kọkùnrin kan wá lóun fẹ́ gbọ́ máa gbá ẹnu ẹni jẹ́ ń jí o tó mu yàn ṣe ni pé <laughs> tó bá jẹ́ bj ni àkọ́kọ́ ń kọ́ so ẹ̀yàn máa wá ṣe èlò. ó ti yé yín mi ò lè sùn sí bí a mo wá sùn ẹ mo wá ah! èèyàn kan wá gbé ẹnu sọ mi bá áyàn ni màá pè n bá sún ẹ nígbàánu wàá gbẹnu yẹn kó o bẹ mi ò lè ṣe ṣẹlípa tún yàtọ̀ síra wa ṣẹlípa yàtọ̀ ẹlòmíì bó ń sùn wọn lè do lójú oorun ó ò lè domi lójú oorun mọ jẹ́ ńlájúlẹ̀ tó kí n jẹ́ ńlájúlẹ̀ torí àwọn ta àwọn ẹmọ pé mi lè sọ fún yín pé àwọn kan wọn ti kó kọlọmù kọlọmù sìn ṣó ti ẹ̀yìn máa gba bàbá parí ọkọ ẹ ló máa parí kí ló ń wọrí ẹ kí ló ń ṣe ológìní ológìní yẹn máa lọ jàre ẹ ti dé o ṣó ti yé yín mi ní mi serious ṣe ti rí pé a yàtọ̀ síra wa so èmi ò believe pé bóyá ẹ tíyàn bá tíyàn bá bẹ̀rẹ̀ ṣò tó jẹ́ pé tẹ́lá tíyàn bá bẹ̀rẹ̀ dà bá ti ṣò ọ̀tọ̀ ni nǹkan tí ènìyàn máa máa kọ ọ̀tọ̀ ni nǹkan tí ìwọ fẹ́ máa kọ kíní kan dẹ̀ máa ń wà nínú àwọn èèyàn tó bá ti ní problem pẹ̀lú anybody níta tí wọ́n speaker yẹn bá jáde wọ́n máa ma fi aggression yẹn wọ́n máa ma fi depression kíní ẹni yẹn wọ́n máa fi wá comment lọ́dọ̀ títí ẹ ẹ má gbàgbé pé speaker yẹn gbà mí kò ní problem pẹ̀lú ẹnìyẹn o but because ọbẹ̀ yẹn kó bọ̀ wọ́n jà kí ẹni yẹn kó bọ̀ wọ́n jà bá tu ẹ̀ abẹ́yẹ̀ sí ń kọ́ àwọn mìíràn lè tẹ̀lé ó yẹ òun nìkan náà ló máa dàkáǹtì máa rìn yẹn a máa kọ́mẹ̀ntì sísàlẹ̀ a máa kọ́mẹ̀ntì òun nìkan ló máa ní ẹ̀ lè rí pé máa notice pé àkáǹtì yẹn lọ́yẹ́ ń kọ́mẹ̀ntì yẹn kò ní tẹ̀léra wọn á kọ́mẹ̀ntì o á sáré lo another fíìlì mẹ́ta ló máa wọ́n wájú ẹ̀ so bó ṣe wọ́n operate nìyẹn so mi ò ní ẹ mi àwọn follower yẹn kọ́ ni we don follower mi àìlẹ́mọ́ tipátipá ó lóun follow mi ó sì ń rí mi káàkiri o you are following me with your account and you use your fake account to be watching me ṣé ẹ rí pé ṣé is that not juju when you follow somebody you follow that person totally you block the person everything any area you can you can even to see me block it down block blockable and after you block me you should make sure you use that block to build bungalow or to build because if you don use the thing to build bungalow you may you may yagbe orinrin o you may gbẹ́ ọ̀rìnrìn wọ́n máa yàgbẹ́ ọ̀rìnrìn ni you know the other if they say ah yàgbẹ́ gburugburu bó ṣe máa yàgbẹ́ gburugburu nìyẹn if you don't try to block me and use that block because me yeah, unless I did not know that you say I block someone sustain somebody ẹ eh, mo ti block ẹ ń bá lọ omi pé kò máa block me. Hmm, bàbá mi ṣá ń block gbàgán No bá lọ sọ fẹ́ ni ẹ pé aṣọ sọ kí ni ẹ fámọ́ rí ní ẹni yẹn náà mo ní sọ pé kò block mi tẹ́lẹ̀ èmi ṣẹ̀ṣẹ̀ block ẹ ni àfi kí n má mọ àkáǹtì ẹ máa block ẹ because you don carry your depression and come and pray mi náà ní tèmi ṣọ́sọ́ fẹ́ pé mi ò ní depression tí mo carry lórí mi ni ṣọ́sọ́ fẹ́ pé mi ò ní depression tèmi náà gbogbo wa tá wà ní àbúrò ṣọ́sọ́ fẹ́ pé àní wọ́n náà tètè tá à ń rò ní. a ní kíní yìí ó fún orí wa ó fún lùgbà bí ìjọba ń tà ní jáde yẹn ó fún lórí mi tí mo dé lánàá báyìí gbogbo orí mi ṣe ọ̀rọ̀ ti pọ̀ jù mo rojọ́ bíi four hours mo tún délé náà ó máa wà lórí mi mo tún ti jí lọ bí iṣẹ́ láàárọ̀ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní six forty mo ṣe tán ní twelve ten ṣó ti bẹ́ẹ̀ mo tún ti délé mo ò tí sùn ó yẹ kí n sùn ní o mo kọ́kọ́ ní pé tí n bá sùn ó lè lọ mo lè má jáde léni again torí mo máa àná yẹn náà mo rí pé mo sùn dáadáa mo lè má jáde jẹ́ n lọ ṣe life mi tí má dẹ̀ má jáde bí má dẹ̀ jáde náà ẹ jẹ́ n lọ ṣe báyìí tán sìn máa ti gbogbo everywhere máa tán èsì everywhere mo sùn lọ nìyẹn bá dẹ̀ tún jí lálẹ́ tá a bá rí ohun tó ń ṣe ṣú àlọ́yọjú wò wọ́n àwò wọ́n bí báyẹ̀ pé mi náà ni mo rò pé hmm, oorun ti dá bóun rẹ̀ dáadáa máa sùn padà ayé ilé ayé ẹ̀rí ojú báyìí gbọ́dọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ojúgun gbọ́dọ̀ wá sókè mọ́ so àwọn kan ní àwọn ó ní àwọn ìṣòro bẹ́ẹ̀ yẹn nílé ayé òun ló dífá fún ológun dúdú yẹn nígbà táwọn èèyàn gbéṣẹ́ wá fún ẹ tí wọ́n gbéṣẹ́ Muyideen wọ́n gbéṣẹ́ alàgbà Gabriel wá fún ẹ nítorí pé o fẹ́ gbé jábọ́ má gbàgbé pé àwọn yẹn rò pé bí àwọn lè ẹni wọn ò lè kó lè lulẹ̀ ṣebí wọ́n ṣe a rí fídíò Muyideen nìkan tẹ́nìkan sẹ́ndì níjẹta ṣùgbọ́n mi tẹ́ra mi jẹ́ bí lè rò pé àwọn èèyàn sàn pé mo rí nà lọ́dà pé mi sún àwọn èèyàn tó wà lórí platform mi ni pé kí n má gbé Muyideen wá mọ́ àwọn ò fẹ́ rí Muyideen lórí kíní mi pé ah ah ni mo ṣe mo dẹ̀ fún àwọn yẹn ní ọ̀wọ̀ many of them imi gan mo ń blọ́ọ̀kì wọn tẹ́lẹ̀ nígbà tí àmì blọ́ọ̀kì wọn mọ́ mo dẹ̀ notice pé yọ bíi mẹ́wàá ò lè wọn ò lè sùn kọ́kọ́ rí síbi kan náà náà pé Amori don't bring this guy to your page again àwọn ò rí àwọn ọ̀dẹ̀ mi ìdẹ́fẹ́ kọ́ máa bu èmi náà ṣáà ní tèmi débi pé wọ́n máa wá ṣépè fọmọ lọ́mọ that is the reason why mo mo delete gbọ̀n kọ́ tẹ́ pé ẹ fi màmá búra yín bẹ̀ ṣó ti yé yín so ṣèbí wọn ṣọ́ọ̀bù tí Muyideen ti ń sùn Muyideen tó gba ṣọ́ọ̀bù fún tó tó tó nà <laughs> ó nà ẹni sílẹ̀ ilé aṣọ sílẹ̀ ilẹ̀ báyìí ó sùn ní ó wá ti kíní irin géètì ẹnu ṣọ́ọ̀bù ẹ̀ yẹn ó wá síbẹ̀ yẹn sílẹ̀ ló ń gba tẹ́gùn yá náà ń kọ géètì abẹ́ra ṣájà abẹ́ra ṣájà Muyideen ti ó họ̀họ̀họ̀ ní ẹni yẹn ṣe fídíò Muyideen ti sùn ó náà ń kọrin géètì yẹn abẹ́ra ṣájà Muyideen gbà tí òun ṣe òun ló lọ fowó rà ájọ òun ló fowó ra ṣájà wọn a máa kọrin géètì kan fẹ́ ra ṣájà ẹ oríṣẹ́ wà lórí ẹni máa ṣẹ́ wà ń bòjì ṣé èèyàn gbọ́dọ̀ wà mí lẹ́nu iṣẹ́ kó tẹ aṣọ sílẹ̀ kó sùn o ò lè lọlé kó tó sùn ṣé èèyàn gbọ́dọ̀ tẹ aṣọ sílẹ̀ lẹ́nu iṣẹ́ ṣé tó bá jẹ́ pé Muyideen ló fi owó owó ẹ̀ ṣiṣẹ́ ó tún ti bẹ́yẹ̀ kọjá o ẹni yẹn ń gbèmí ń gbèmí bíbẹ̀ bẹ́ni yẹn ṣe ń sẹ́ ló ṣe ń rìn mú kàn gbójú kò bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ wá involved nínú ọmọ yẹn mọ́jà rẹ̀ bẹ́ni yẹn ṣe ń blog ẹ̀mí náà wọ́n yẹn orí ni ẹni àfi bíi pé Ìbàdàn ló ń gbé ó dìdí ṣe gbogbo content Muyideen ló ń ṣe ń sìn bí Muyideen ṣe sùn orí péjì ẹ̀ mú ti lọ bá bí wọ́n ṣe ń gbá géètì bí òun ló rán ìrànlọ́ gbá géètì náà fídíò ẹ̀ báyìí ní mú ìdí ìtaṣọ sílẹ̀ ẹ̀ ló sùn lọ́gọ̀ ẹ̀ ló ọrùn ẹ̀ ìgbà tí òun ṣòun ló kó lọ rajà yóò sùn ṣé ń láàárọ̀ tí mo lọ bí iṣẹ́ ṣé mo gbọ́dọ̀ lọ sùn ṣé mo gbọ́dọ̀ sùn síbẹ̀ tí mo rán rímọ́ kọ̀ǹpútà tí mo ìgbà tí àwọn mail ìgbà tí máa close gan mail àwọn mail kan wọlé mi ya close mi ni ẹni tó bá gbaṣẹ́ lẹ́yìn mi á máa ṣèyẹn mo ní ṣe ṣé áwàsí mi ò pé ṣé áwàsí mi ò pé ṣé mo gbọ́dọ̀ sùn ẹ̀yin táwọn abiṣẹ́ gbọ́dọ̀ sùn ìgbà tí òun ṣòun ló ra ká lóun ló lọ sọ́jà ló lọ kówó ra ṣájà yẹn tó ra power bank tó fẹ́ tó ń béèrè tó fẹ́ ra power bank ṣáà sùn kò ní sùn kò ní sùn àárọ̀ ojúlẹ̀ báyìí ni bó sì mọ̀ pé at least ọ̀nà owó wọnú àkáǹtì ẹ̀ ọ̀tọ̀lẹ́ni tó ń wọnú àkáǹtì ọ̀tọ̀lẹ́ni tó ń gbà láti ẹ̀rí pé ti mú ìdí ìtú bàbá yìí ẹni pé ti Muyideen Tuba so mo wá rí ìyá alájẹ àti ìyá àmọ́mi oníṣọlá tóun tún wá bẹ̀rẹ̀ lánàá mo fẹ̀rẹ̀ nípa mo fẹ̀rẹ̀ nípa mo ní à sọ̀rọ̀ Muyideen yìí ó ti kú lẹ́ni ìyá alájẹ oníṣọlá yìí ṣùgbọ́n oníṣọlá sọ̀rọ̀ Muyideen yìí ó ti kú lẹ́ lọ́dọ̀ yìí ni ẹjọ́ kú lẹ́ ẹjọ́ ogun omi àti ìyá kìíní àti ìyá kejì ẹjọ́ ogun omi ẹ lórí ọ̀rọ̀ Muyideen yìí náà ẹ ẹ máa ti ń búra yín lọ màrè ẹ máa máa sọ ní fúrákàsì because tí ìyá aláyé bá bẹ̀rẹ̀ mú ìyá olùṣọ́lá ìyá olùṣọ́lá bẹ̀rẹ̀ mú ìyá aláyé ṣé ẹ̀dẹ̀ mọ̀ pọ́n méjì wọ́n jọ máa fà á ní mọ̀gánà mọ̀gánà àbí kí ni ìyá olùṣọ́lá máa fà á ní mọ̀gánà ẹjọ́ máa fà á ní èmi mi kàn ní kọ́ọ̀tì yìí ni torí báyìí kí kọ́ọ̀tì le ni wọ́n bá wọn bù kànú iṣẹ́ o èmi máa máa fi ọ̀rọ̀ ẹnu mi máa máa fi sọ̀rọ̀ ń bìbà idin ọ̀rọ̀ Muyideen ò ṣe Muyideen ẹjọ́ gun omi lórí ọ̀rọ̀ Muyideen ẹ̀ làgbà Gabriel ẹjọ́ gun omi alàgbàgbé bẹ́ẹ̀ ló jáde mọ́ tí ò bá ṣe ológun dúdú tó tún lọ gbé wàhálà jáde síta yìí ẹ̀yin èèyàn ṣàmọ́dé fi ta dé ilé ni a ní débẹ̀ ọwọ́ àbẹ̀lẹ̀ bàbá ó ní ẹ ẹ ní bàbá ti sọ̀rẹ́ndà wọ́n bá ti lọ tún pè wọ́n tó ń pè wọ́n bá ti ní à wọ́n gbé ìyẹ́lájẹ́ gbé wọn sí ó gbé e sí spíkà ó yá jáde ọ̀nà lọ pàtírì bàbá ẹ jẹ́ kó rí gbé pàtírì wo lẹ́yìn ẹ ti lulẹ̀ tẹ́bàárẹ̀ ni sọ fún yín ológun dúdú wàhálà ẹ ti lulẹ̀ ẹ disappoint ọmọ Nigeria, because ẹ mu fàtì yín jáde ṣẹ́rí olóòótọ́ ni ó máa ń dáná òun yẹn máa ń tẹ̀lé lórí social media ẹ mu fàtì yín jáde nígbà tí wọ́n gbé wá fún yín pé ọmọ bàbá súyè bèbè náà fẹ́ lé tí wọ́n ń bàbá bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ orí yín yẹn àwọn èèyàn dẹ̀ ń béèrè lọ́wọ́ yín nínú ìyá alájẹ́ ń pè yín àtọ̀hún bàbá súyè bèbè pé ta ló wá bá yín ẹlẹ́yìn ọ̀kan lo private number wá bá yín bàbá wàhálà ẹdùnlé láàrin yẹn kò sí béèyàn ṣe lè lo private number wá báyìí ṣebí professional iṣẹ́ níṣẹ́ tẹ̀ ń ṣe ṣebẹ́ sọ pé ẹ kọ́ṣẹ́ ẹyin ọṣẹ́ yanjú ẹni ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ Sọ̀ní Adé ṣé tó bá ń gbé eré fún Sọ̀ní Adé pé kó wá ṣeré ṣé ó kọ̀ wá déédéé lọ ni kò ní bèrè déètì ṣe má ṣọ́ńbẹ̀ báwo lè ṣe bẹ́ẹ̀ bára yín kọ sí aago mélòó ṣé night ni ṣé afternoon ni ṣé Sunny Adétẹlẹ kọ́ṣẹ́ báwẹ́ ò ní béèrè ṣàkọ́dédé bọ́ síta ni pé eré tó ń pè ní alẹ́ ni kò wá ṣe o Sunny Adé máa wá wá lọ́sàn-án á wá ṣeré torí ẹ sọ pé kọ́rọ̀ bí Sunny Adé ẹ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé tó bá lọ bá Sunny Adé kì bàbá ẹ wá ṣeré fún wa o àkọ́dédé gbàṣọwọ̀ ìkọ́ tó ń pè ní náìtì Sunny Adé wa lọ bẹ̀ á lọ ṣeré lọ́sàn bàbá adésílùlẹ̀ kẹ ẹ ẹ ṣéǹjì gbogbo lógo tẹ ẹ wá fẹ́ gbogbo ojú sí ogbojú kọ ẹ má gbé wá sọ́dọ̀ àmọ̀rí ẹ má gbé ogbojú wa ah friend sweet baby forget the children abẹ́bẹ́ ẹbẹ́ yìí náà rí báyìí òde tó bá jẹ́ pé wọ́n gbé wọ́n pe ológun dúdú pé bàbá sọ ní adé o ẹ wá ṣeré o bẹ́ẹ̀dẹ̀ ẹ wá ṣeré fún wa o ṣáájú ẹnu fẹ́ ṣe tó bá jẹ́ pé ẹni ẹ sọ pé night party ní kẹ́ wá ṣó máa lọ lọ́sàn ó máa lulẹ̀ lọ́sàn ni tó bá lọ á jókòó dalẹ́ ni tí ó bá dẹ̀ wá ṣeré yẹn ẹnijọ́ mẹ́ta ìkànnà sọ pé wọ́n pe ṣé Wàsíù kan náà pè ní Amẹ́ríkà tọ́nà ní kò wá ṣé wọ́n gbowó wọn padà wọ́n gbọ́ owó wọn fòmìṣàn lọ́kọ tí ò bá fẹ́ kí ẹni ẹni pé òun ti ṣe bẹ́ẹ̀dẹ̀ tán báyìí kò sí wàhálà o ṣùgbọ́n tí ò bá fẹ́ jẹ́ kékeré yẹn bá ń kó omi ó dẹ̀ dáwó ẹ̀ padà fún níwọ̀ọ́rọ̀ ọ̀sẹ̀ ó dẹ̀ dáwó ẹ̀ padà fún iṣẹ́ ò bá báwẹ̀ padà fún bí táyélujára tó tó de kíní tó wá wó ẹ ibi tí social media ti go viral dé ní lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n máa wó ẹ ni so tí wọ́n bá wá gbé àbúhábé èso ìyẹn náà dáa tó bá wá gbé ewì fún yín pé kẹ́ wá kọ ewì ẹ wá nítorí ológun torí ọ̀rẹ́ yín lẹ́yìn ṣe kó ewì bóyá ẹ ṣe ránṣẹ́ àwọn ọmọ tó fi sílẹ̀ ẹ ṣe rántí méjì àwọn ọmọ yẹn nígbà tẹ ṣe ewì ẹlẹ́ẹ̀kejì kò go viral bí alákọ̀ọ́kọ́ mọ́ wọn sì ní ẹ̀dẹ́ bá ṣe pátírì yẹn ò sì wá ní go viral because àwọn èèyàn sì máa rí yẹn gẹ́gẹ́ bíi pé ẹ fẹ́ gbowó bíkọ́ tẹ́ ṣe yẹn kò ẹ mọ̀ wọn tó máa ń jiyàn gbé tó máa ń gbèrè fún ransom wà láì gbọ́ tẹ́ ṣe lè kàn yẹn nìyẹn tó máa tẹ́ máa ń jiyàn gbé tẹ́ pé tó máa ń pè ó wí tẹ́ ṣe ransom lẹ́dọ́gbọ́n béèrè fún ẹ̀ mọ́ ni pé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin opinion yìí la fẹ́ o ṣé wá rí i pé <laughs> unscrupulous wọ́ṣọ̀ aláì unscrupulous welcome o mi ò bu unscrupulous ọlọ́run mo rí jàre ewì tẹ ṣe yẹn tí mo ṣe ń tẹnumọ́ fún yín ṣé rí ewì yẹn tẹ bá ṣe ẹlẹ́ẹ̀kẹta wàhálà tẹ bá rẹ́ni sọ fún yín pé má dá wọn lóhùn ṣe pátírì bàbá ẹ ti lulẹ̀ kí ni mo pè yín bàbá mo lẹ́ ti lulẹ̀ ẹ má jẹ́ ṣẹ́ náà wọn kan wà lórí ṣẹ́ náà èèyàn kan wà lórí alẹ́jàlá tí wọn ò gbọ́dọ̀ gbèjà kò ń ṣe pé Gabriel alàgbà Gabriel yẹn kò kí ń ṣe pé òun náà ló mọ tó tó yẹn kò kí ń ṣe pé òun náà lọ́wọ́ ẹ̀ mọ́ kò ń ṣe pé òun níwẹ̀ ẹ̀ mọ́ wàláì ọba ṣe kò ń ṣe pé òun níwẹ̀ ẹ̀ mọ́ ṣùgbọ́n nítorí pé èèyàn tó fẹ́ràn ṣẹ́rí Muyideen àti alàgbà Gabriel nígbà tíjà wọn ṣẹlẹ̀ ẹ jẹ́ sọ fún yín ninety five percent ló fọ́lọ̀ alàgbà Gabriel five percent péré ló fọ́lọ̀ Muyideen for example ẹ wọ̀ wọn àfa tó fọ́lọ̀ Muyideen wọ́n ti ń fi ojú wọn débi pé aríginí sọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta pé kí ló dé torí ọ̀rọ̀ Muyideen ni tóun bá ṣe nǹkan kan tó bá ti rí ẹni tí ìyà ń jẹ wọn máa gbárígì ni wá gbélé yìí o orí tó bá ti rí anything ó ní kí ló ṣẹlẹ̀ arígini lèmi sọ fún yín yẹn o ṣòtò ẹ̀ wáàsí tó ṣe jọ Friday tó kọjá yìí ó ní kí ló dé gan ó ní tí ẹ bá ti rí èèyàn tó ń kú lọ ní títì ẹ ní arígini wá gbélé yìí o ó ní kí ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ ríyàn lẹ́nu ẹni tó wà ní títì orí títì bíríjì arígini wá gbélé yìí o arígini wá gbélé yìí o ó ní kí ló dé ọ̀rọ̀ Muyideen náà dẹ̀ lọ fi tàbí lónìí ó ní gbogbo ẹ wá ń tàbùkù bá mi àtàfà àti gbogbo èèyàn ọ̀rọ̀ Muyideen náà ló bá débẹ̀ o kò sẹ́ni tó ta ló mọ ẹni tó já nìgínà nìgínà nìgínà wọ́jà tẹ́lẹ̀ nígbà tí àfààfà ọlọ́run ṣọ́ tó gbé tó jáde gbogbo wọn tó máa ṣiṣẹ́ lọ́wọ́ pátá ni wọ́n náà dẹ̀ yìí kọ́ pé àwọn rò pé èèyàn gidi ni ẹnì gbogbo wọn tó yẹ kó ṣiṣẹ́ rò kó máa ṣiṣẹ́ ó máa ń woṣẹ́ fún yìí ó máa ń ṣe báyìí gbòòhùn náà ọwọ́ yẹn sọ ó sọ bó ṣe lùsì kọ́sítọ́mà kò kí ṣe pé alàgbàgbé bẹ́ẹ̀ ló fi lùsì ẹ̀ o àwọn èèyàn máa ń ṣe mistake what is the meaning of France ẹ̀ ń ṣe mistake in France Muyideen ò tí kò France jọ tí Muyideen bá ti wá kó France jọ lọ́la ó wá lè wá win àlà nǹkan tó yẹ kó work on nìyẹn òun lọ work on ẹ wá bá a dáwó fún no you need to work on your France first love tí o bá ní France wọ́n ní ẹni tọ́wé ò tí ì tẹ̀kú dà tó fẹ́ béèrè ikú tó pàgbà bẹ́ẹ̀ ni ó ò tí ì gbọ́dọ̀ béèrè Muyideen náà gbọ́dọ̀ kọ́kọ́ kó hàn fáǹsì ti ẹjọ́ tó bá ti wá kó fáǹsì ẹjọ́ tó ti gbẹ́sẹ̀ ńlẹ̀ ìgbà yẹn ló yẹ kó fèsì alàgbà tó yá máa bọ̀ ń bí ọ̀hún fáṣọ méjèèjì abáfọlọ́ èyí ìṣàfà o ìdọ́sà àná àwọn apps ẹ̀gán sìngàn wẹ̀ náà rà mọ́ torí ọ̀rọ̀ Muyideen náà dẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ bíi ti ṣe rí ìmọ̀ ṣùgbọ́n ní ìmọ̀ ni àdínì àbí kí lẹ máa ń pè ìmọ̀ nì ni ìmọ̀ tí o bá mọ bó ṣe ń ṣe ìmọ̀ wàá kọ̀ máa wà lóbi tó ń wáyé ni wọn ò kọ́kọ́ lọ fún ìmọ̀ fún ìdí ìnà kókè ó fẹ́ kú òun bíbáyìí ayélujára ti débi pé o gbọ́dọ̀ ní fáǹsì ti tiẹ̀ tó máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ tí o bá ní fans tó máa fòbọ́ bẹ ó kọ́ máa máa rí pé ó máa máa lulẹ̀ lulẹ̀ lulẹ̀ ní ìwọ́n tó ní pass go you be losing your followers máa follow ẹ ọ̀rọ̀ kan máa ní pé wọ́n yàn án fọ́lú ẹ wọ́n án fọ́lú ẹ wọ́n án fọ́lú ẹ because o ti rí pé o ti depreciate o ti depreciate àwọn tó sì wá wẹ̀ tẹ́lẹ̀ wọn ò wá wẹ̀ mọ́ ìwọ́dẹ́gbó tó bá dún báyìí gbogbo èèyàn máa ilẹ̀ máa mi gbìgbìgbì kò mi mọ́ yẹn ni àwọn ọ̀gán sì bèbè ṣẹlágbáṣá sí ṣẹlágbáṣá sì ń sọ̀rọ̀ ni kọ́ máa bèèrè lọ́wọ́ èèyàn tó sì ń sọ̀rọ̀ pé ah ṣẹlágbáṣá yẹn sì ń sọ̀rọ̀ yẹn sì wà ń bẹ́ẹ̀ ni eh, ìjọ òlẹ̀ because ohun yẹn ti di pọ́n ti gbàgbé ẹ ó yẹ kó kọ́kọ́ mú Muyideen kọ́kọ́ ní fáǹsì kí fáǹsì ẹ dúró náà àwọn ti ṣe ẹ̀kọ́ akútẹ̀lé tí fáǹsì ẹ bá ti wá dúró ẹ̀ bọ̀ Muyideen ò ní fáǹsì alàgbà Gabriel ní fáǹsì ó ní supporter ó ní foundation ó ní church why people telling me ẹ wá ń sọ fún pé àwọn èèyàn wọ́n wà níbi àbòsí kò kí ń ṣàbòsí ẹ miscalculate ni wàláì ẹ miscalculate ni tí Muyideen ò bá miscalculate nǹkan tó yẹ kó ọkọ lọ fún nìyí mo máa sọ fáwọn èèyàn pé tí lágbádá fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jà sórí mọ́mẹ́ǹtì tó ń rè nìyẹn má bàjá o tó bá bàjá number one ó máa ba page jẹ́ ó máa ba image jẹ́ ó máa ba repetition jẹ́ everything about you because alọ́ lọ́wọ́ yẹn máa gbọ́ wọn nígbàbọ̀ má bàjá ìwọ fi sílẹ̀ ní táìmù tó bá fẹ́ máa bàjá yẹn máa dé táìmù yẹn gọgọgọ ni ìwọ yìí ṣe máa wá fún ní ọ̀rọ̀ ti tiẹ̀ sórí ọlọ́run ẹ̀ ó lè pẹ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ tó jọ́ tó máa fún yín tó máa wá yan ọ̀rọ̀ yẹn sí lára ojú yẹn ló máa wá dé nígbà tí mo kọ́kọ́ dé gbàrà tí mo máa ń gbé ṣe kọ́mẹ́dì tí mo máa ń ṣe àwọn kọ́mẹ́dì kínní tí kí lórúkọ sista mi yìí ẹ̀ tó wà lamẹ́ríkà jista jẹ́sí tí wọ́n bá mi fọ̀rọ̀ kan àwọn èèyàn nígbà yẹn amórí jáde kó dá wọn mo lé mi dáta ni lóhùn orí èèyàn tó ń ṣe ṣó èmi tí mo ṣẹ̀ṣẹ̀ dé kí wọ́n dá lóhùn kó wá pa kó wá pa àwọn ọba àwọn tí mo yẹn ṣe ń kójọ ẹni irú ọbọ ṣe máa ṣe bíbá ẹniyẹn o ó fẹ́ ṣe fi ó fẹ́ fi ṣe fracasi ni fracalize padà mo lé mi jẹ́fà tí yẹn lẹ̀ ah, ẹ̀ẹ́mẹ́jì báyìí náà ṣe ṣó fún mi wọ́n jáde lẹ́kìnní wọ́n jáde lẹ́kìnní nígbà tí mo dẹ̀ rí nǹkan tí mo sọ fẹ́ ní ènìyàn mo ní kò ń ṣe sí i wo èèyàn tó èèyàn tí àǹtí yẹn ló ń rìn níbẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ tèmi bá jáde àwọn èèyàn tó máa gbọ́ ti tèmi ò ní pọ̀ o títí ẹ̀ náà máa gbọ́ o wọ́n máa rò pé bóyá ó ráìtì ni o ṣùgbọ́n gbà tí egbé lọ tégbé lọ tó bí ọdún méjì tó kàn wá ṣẹlẹ̀ èmi náà ṣe wàásù fún ọ pé ṣé ẹ mọ̀ pé kàn báyìí báyìí lẹ ṣe tẹ́ ṣe tẹ́ ṣe so time tèmi náà dẹ lẹ́yìn yẹn báyìí mo dẹ̀ yọ ẹnu kó bẹ́ẹ̀ mo dẹ̀ mọ́ mọ́ mo ní mo give him back torí kan tẹ̀ ṣe ọlọ́dún yẹn ní two years ago lèmi náà ṣe fún yẹn lẹ́yìn yẹn báyìí lè yẹ ẹnu kó bẹ́ẹ̀ ká ní time yẹn ni mo lọ dáhùn wọn èmi lọ wọn yọ máa wọn máa fèsì mi bíi then àwọn àwọn ní tàmí àwọn ẹ̀gọ́ tí ń sáré wá sọ́dọ̀ mi à ah, dá lóhùn we go support wọn ní support mi gan-an pa wọ́n fẹ́ tì mí wọ́n fẹ́ tì mí sínú ẹnu kìnìún ẹnu kìnìún ayérayé mo ní ṣe lójú yín mo jọ ọmọdé tí mo mọ̀ kọ́tẹ́ gbogbo yín ṣe lórí social media mi mọ bẹ́ẹ̀ ṣe máa operate àbí o rò pé mo bẹ́ẹ̀ operate tí n bá ti get tẹ́bà ti lè èmi dẹ́kun tẹ́bà ti lè use èèyàn báyìí ẹ máa sẹ́ni ẹ̀dọ̀ táyín ni àbí ẹ máa wá mistake kan sẹ́ni yẹn lẹ́sẹ̀ when they know how to when they use you ah ìkílẹ̀ kan wọ̀n you are doing well when there they they they find a way that bóyá wọ́n ti di pé wọ́n ń gbé wá òun ṣe kàn ní òun ṣe kàn ní wọ́n máa bẹ̀rẹ̀ sí only group now wọ́n ní bá ṣe bára wọn sọ ní inbox now because o oh, accept nǹkan tó fẹ́ ṣe yẹn because èmi bí ṣe wà yẹn nǹkan nǹkan tí mo máa kí n ṣe lórí social media pọ̀ jù bí kí ọ̀rọ̀ bí olè bí olè mo mo mo máa hate ẹ o because kí nìyẹn àrọ́mọdọ́mọdọ́mọdọ́ máa ń bá lórí social media good morning ọ̀rẹ́ mi àmọ́ èmi nìyẹn jàre Tiwa Smith ó máa ń bá lórí social media torí ẹ̀ mo ṣe máa avoid I remember once someone said nígbà kan Amori eh, ṣé ká fún ẹ ká ra fóònù fún ẹ mo nà bí fún mi star ọ̀rẹ́ mi kò gbà tí mo ṣe tán ẹni ní Amori mi ní kò fi fún mi star ṣèbí bá fún mi star èmi ni mo ní star mi nǹkan tó wá wá wù mí jẹ́ lọ fowó star yẹn rà ẹ má wà fún mi ẹ ṣe ẹ̀jẹ̀ fún mi ẹjọ́ ẹ̀ mo ní ẹjọ́ ẹ̀ mo ní ẹ̀rọ fóònù motorola tí wọ́n gbé mi lọ tí motorola nìkan mo rí mú jáde mo mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ àìmọ̀ yẹn lómi ìgbà tí mo tí èlèmí bàbá máa mọ̀ rí afẹ́ fún ẹ ní ìkọ̀kan ẹ má sọ fún yàn má dẹ́ má wò fún mi lọ fún mi star àmì mo bá yẹ fún yàn star máa ní wà o òkè ẹjẹ fún yín la kàn jẹ kẹṣẹ ká fi ṣe gíbèwé fáwọn èèyàn lórí platform mi náà ìwọ mo fẹ́ fún tẹ́bà ti lè jẹ́ kí n fi ṣe gíbèwé ẹ fi sílẹ̀ ah, ó dá yẹn o èèyàn méjì ti wá bá mi fún kinní yẹn wọ́n ti lọ ni mo ní ẹlẹ́fẹ́ fún mi ní owó star ẹlẹ́ni ṣe star ok now ẹni ẹ̀rọ mẹ́ṣẹ̀ máa ṣe star ẹlẹ́fẹ́ fi fún mi máa fún yín lákàntì nìjà nọ́mbà kan máa fi ṣe give away lórí péjì mi irọ́ ìwọ mi fẹ́ fún irọ́ ṣé ọkọ̀ orúkọ mi sówó yẹn àbí wàá pẹ́ fẹ́ fowó yẹn ra mi ẹ fẹ́ fowó yẹn ra glory mi lọ ẹ mọ̀ pé gbígbà ní social media yìí gan kò ṣe láti ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra gbà á ni ẹlòmíì ẹ jẹ́ sọ fún yín wọn ò ṣe bára ní ojú títì mọ́ lórí social media náà tí wọ́n ṣe bára sí because orí ibi orí social media ni eh, ogun ẹ̀ ń tàn ó ti yé yín ẹ má gba ẹni orekóore ẹ má gba ọrẹkọrẹ ẹ má jẹ́ kí àwọn ẹlòmíì wọ́n ti wọ́n ti ta glory wọn wọ́n ti ta ògo wọn fún àwọn èèyàn tó pé àwọn gbà tán bá ok for example dàbí ẹnì kan tó sọ pé <laughs> gbogbo those anyone will come to you anyone will come to you n ti already eh, mi ò mọ̀ nǹkan tí mo ṣe ṣé mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi mi ìdówó ra tíkẹ́ẹ̀tì àbí àbí kí ni mo fẹ́ ṣe nobody is coming to me to that is the reason tẹ́yìn mi máa sọ nobody will ever come to me and say come and collect money ó máa ẹ mọ̀ pọ́n èèyàn máa ń wo èèyàn tó jẹ́ pé tọ́ máa ń lọ sáré bá pé ah a lè rówó mélèyí múlẹ̀ kò wọ́n máa ẹ mọ̀ pọ́n èèyàn máa ń rojú ṣáá ṣé àwọn ìwọ náà dẹ pé mọ̀ pé ó dàbí ọ̀rẹ́ mi kan tí mo ní kó tajọ́ sọ̀rọ̀ mí ni ọ̀rẹ́ mi ò dé send two hundred thousand fún mi oríṣi ah, fẹ́ kí n dá mi sínú ajájà pẹ̀rẹ̀ ni mo ní kí ló mì ah, ọ̀rẹ́ má jẹ́ fún ẹ lówó mo ní kí ló ṣẹlẹ̀ mo ní ìdánwò yẹn o dẹ ó ní ah, ọ̀gá ẹ má jẹ́ fún ẹ lówó sẹ̀ ọ̀rẹ́ kí n dá mi sínú kí n kún ẹ ní ọ̀rẹ́ ó dáa ṣe fẹ́ fún yàn ni mo ní lọ́mọ ẹ fi ṣe gíbìrì o fi ṣe gíbìrì mo ní mo fẹ́ dẹ̀ fún ẹ nìyẹn lówó yẹn náà ìjà ni nìjà lè lówó ọ̀dẹ̀ mọ̀ pé ó tó yíyá bá mi sẹ́ni owó ìsẹ́ni mo fẹ́ fún ẹ ní fún kọ̀ọ̀kan ni so ó máa ń lójú yàn tí yàn máa bá pé ìgbà tó ṣó orí mi lélẹ́bi ni mi ò dẹ̀ mi ò gbọ́hùn jẹgẹjẹgẹ wá síbi pé mi ò dẹ̀ ń ṣe pé ká àìmọye lómi tó máa bá mi nínú inbox àìláì wẹ́ẹ́bẹ́ gbàgbé àìmọye lómi tó máa bá mi nínú inbox tó máa láàárọ̀ tí mo jí mo ti kanra mẹ́yàn kan because o fẹ́ tọrọ owó ẹ máa wo táì tó ń tọrọ owó o ò lè tọrọ owó ní ìdajì ó máa ń ní mi lára bí mi ṣe jí ní five twenty tí mo lọ wẹ̀ tí mo ṣì ń ṣe bàràbàràbàrà ṣáà máa ṣe tá máa lọ ṣe láàárọ̀ tí mo ṣì ń ṣe bàràbàràbàrà káàkiri ojú mi ò tí ì dá tó tó yẹn mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ṣe prayer tó ní five thirty yẹn náà mo ṣe mọ̀ pé èèyàn gbọ́dọ̀ ṣe súnmọ́ súnmọ́ nínú ilé sódà nítorí òun lọ iṣẹ́ kọ́kọ́ ju gbogbo ara lélẹ̀ ṣó ti yé yín mo ṣáà wá ṣe bàràbàràbàràbàràbàrà ní mẹ́sẹ̀jì ẹni yìí dùn gbàngàn around five forty five mo ṣàwò mo dẹ̀ wá ń bi true mo wọ̀ ẹ́ mo ṣàwò mẹ́sẹ̀jì ẹ̀ta lélẹ̀ hello good morning ma i need your help please i have not eat since morning please come and help me ṣe mọ̀ pé ó ṣe síbẹ̀ mo gbójú kó ń bẹ̀ mo gbójú mo ṣe ṣòkò tí mo ṣòro àwọn bẹ́ẹ̀ mẹ́sẹ̀jì sínú ilé ẹni amount is not small ọlọ́run ò ní fi ibi pa yín ebi ò ní pa àwọn kinní kan kinní kan kinní kan nìyàrá ó rí pé mi ò kà ó tún kọ faransé síbẹ̀ mo ti bójú nínú ní tàmì yẹn bí ó ti ó ti ó ti computerize kinní yẹn sórí fóònù ẹ̀ ó tún gbé another message wá ó ti ẹ̀kọ́ akọ ẹ́písódì tó bọ́ sọ̀rọ̀ ẹ̀mí tó gùn jù ẹ̀ẹ́n ẹnìkan ẹnìkan ó ṣàka gbogbo àtàdúrà àti mẹ́sẹ̀gì ṣebí mẹ́sàgì ṣì ń wọlé mo ṣe nǹkan tí mo ṣe lọ normally mo máa kún un lé ní eh, six eh, twenty máa ṣiṣẹ́ ní six forty so ibi iṣẹ́ mi sí eh, ilé mi fifty minute drive ni so o ti yé so mo mọ̀ pé normal normal ni mo lò ló bá kúkú pé ẹjọ́ ṣó yẹ kẹ́nìyẹn pé ó rí pé mò ń kà ó rí pé mò ń kà kó ṣe pé mo kà á lọ bọ̀wọ́ mò ń tẹ̀ fóònù mi kọ̀ dùn ní pánpánpán mo mọ̀ mọ̀ gbé ìgbà mímì kí n gbé mo gbé ẹ lọ mo mọ ẹ káàárọ̀ ọ̀rẹ́ mi káàárọ̀ èyí mo mẹ́sẹ̀gì yín ebi ò ní pẹ́ múlẹ̀ kí ẹ lọ ẹ lọ kí ló dé ẹ ti mẹ́sẹ̀gì mi mi ò tí ì rìpláì yín ẹ dẹ̀ ti kọ̀ ṣé ẹ notice pé ìgbà míì ara máa ń kan wá ni kó ń ṣòwò yẹn ló kọ mí lára bí òṣè ti mẹ́sìgì mi ẹ ní sùúrù kì í da yín lóhùn ẹ má jẹ́ kára yín gbọ̀n ah, ẹ má bínú ẹ má jẹ́ kára yín gbọ̀n ìyá kọ́ọ̀tù fún un <laughs> nàdé ó ti yé yín so ó wà oríṣiríṣi èèyàn kan ò ní ṣe olówó tó máa wá bẹ́ẹ̀ níbo ọ̀dẹ̀ gbàgbé ẹ̀ ẹ má jẹ́ kẹ́nìkan tọ̀ pé olówó kan wà mí kan tó máa wá ìwọ tí wọ́n bá ìgbà lọ́wọ́ ṣe fẹ́ bá yín kíni kíni ìyá olówó ní ìyá olówó kan ẹbí gbogbo ilẹ̀ máa ń kọ́ I don't know who is ìyá olówó but to my own ìyá olówó ò lè wá fún gbogbo wọn new new speaker tó wà sí ìmọ̀ ẹ gbàgbé ẹ má sọ anything bẹ́ẹ̀ yẹn máa ń bẹ̀ wọn new speaker mi nínú ṣe rí ayé ìgbà kan lè máa sọ pé ìyá olówó kan wà níbi kan tó wá bá wọn kan níbi kan nísìnyí kò sí ìyá olówó níbi kankan mọ́ àwa gangan lólówó ara wa there is nothing ìyá olówó ok ìyá olówó tó fẹ́ wá bá ayé yẹn ta lè fẹ́ ṣiṣẹ́ fún Oh, ok mi ṣiṣẹ́ mo ṣiṣẹ́ fún yàn kan ni ẹ mọ bí wọ́n ṣe ń rònú ni ìwọ to bá wà ọlọ́run ayé ìgbà kan nìyẹn tó bá jẹ́ pé ìṣe wà yìí ó ní tíìmù tí mò ń ṣiṣẹ́ fún you can now send ìyá olówó máa wá báyìí tí ìyá olówó bá ti yọ olówó gan máa wò pé ibo ìgbà tí ibo lélẹ́yìí wà ìgbà tí mo bá ti sí nínú tíìmù kan tí mo bá wà nínú tíìmù kan tí ìyá olówó dẹ̀ fẹ́ fi ẹ́ jà mi ò mọ olówó tẹ̀ ń sọ o but ìkọ́ tèmi mí ni pé tí mo bá wà nínú tíìmù kan tí iye olówó dẹ̀ fẹ́ fi gẹ́ẹ̀tì dá olórí tíìmù yẹn tàbí fi gbóná pé ọmọ ẹgbẹ́ olórí tíìmù yẹn wálẹ̀ ni ìyá olówó máa wá bá ẹ pé à irinṣẹ́ ni ẹ jẹ́ ká lù ẹ́ jẹ́ ká lù ẹ́ fún lágbájá ṣẹ́dẹ̀ mọ̀ pé oníṣẹ́ òṣù lẹ́nu yẹn náà tẹ́lẹ̀ òun náà ṣe kíni agbésùwọ̀ wọ́n máa sọ pé you are doing well you are doing good ride on ride on orí àwa máa wú bí orí gàrí bí ìyá orí àwọn àmàwò ọba pé wọlé you know hello you know you are, you are the best of the brand wọ́n dẹ̀ mọ bó ṣe máa ń ka àwọn yẹn wọlé sọ english wàláyì èmi ti rí ọkọ ibi bíbá ìlà wàjọ kan tọ́nà kan fi aṣọ bẹnu no, rí múnẹ bá ń yaṣọ kó lẹ́nu ó yà kọ́ọ̀tì fún mi because òun náà lẹni tó pè lákọ̀ọ́kọ́ tó fẹ́ pè mí bàpà ó wá gbàṣọ sẹ́nu ẹ̀ hello hello hello how are you how are you doing ẹnìkan náà ló ń lo aṣọ báyìí ló ń lo aṣọ sẹ́nu ọ̀nà good morning yes hello how are you Amori yes I know I know you are doing well you are doing great I just this is my first time was calling you I have not called into any show before I have not called into any show before but this my first time was calling to your show I love the way you show it I love the presentation you present your show I like how you put your show down You are doing well. No bother on this Facebook. You know, me, I don't used to watch anybody. I only watch you and this person and this person. That is the way they do. Kini yo kini si fún mi. Máa dúró sórí iṣẹ́ mi bàbá rẹ̀ ẹ̀mí bàbá rẹ̀ nínú mi ṣáìdì mi èmi gan mọ̀ pé àjọ ń parọ́ ni. You are only watching me and you know haters. You know haters yọọlì mo bá ẹkọ máa kárí mo bá ọlọ ìhí ọwọ́ ti bá ṣe sẹ́nu báyìí ẹnì kan náà ló ń pè ó kí ni àwọn tó bá lo ẹsẹ ẹnì kan kọ́ wà lọ́hùn fún wọn náà kò ní bíi gẹ́ẹ̀tù ń ta àkàrà yẹn wọn ní kókó nàìjíríà àṣẹǹsì amẹ́ríkà ló wà lẹ́nu ẹ̀ ẹlòmíì ọlọ́run fún wọn lẹ́bùn ẹ̀ ni ẹlòmíì ò nàìjíríà yẹn tó bá sọ hello hello good morning how you doing hope you doing fine you doing well have not called into any show. Yes, I'm doing great, I'm doing fine. I just love you, I love you, I love you to the heart. I can just worship you, I can just worship you. Hmm? Hey, you know, I just want to contribute to what you're about to talk about. What you got no power, ẹ̀yin, ẹnìkan náà ló tún fẹ́ yín sọ̀rọ̀ o. Ọlọ́run fún wọn ní, Ọlọ́run fún ẹlòmíì ní voice changer I don't gbé voice changer lé don't want ni. Yeah. <laughs> so wọn ò lè fowó lọ́ọ̀bì torí mi ò sí ní tíìmù ok ta lè fẹ́ kí bá yín kọjú ìjà sí kó sí ẹsẹ̀ ní fẹ́ bá yín kọjú ìjà sí nígbà mo bẹ́ẹ̀ nìkan kọjá so báwo lè ṣe expect mi pé kí bá yín kọjú ìjà sí wọn tẹ̀mí kan tó fa ẹni tó rojọ́ mi káàkiri tó jẹ́ pé mi ò tí ka ètì ẹ̀ má dídì ṣe ṣòfò ẹni pé she is calling our haters friends nǹkan ló ń pa ibẹ̀ ló ti wá o ọmọ bẹ̀ ni o àkáǹtì mi ló fi ń wé mi ni o ọmọ tíìmù yẹn ni o ó wá da igba jọ́sì sọ ìyá àbejì yẹn ni mo mọ̀ pé ah àná ọmọ tíìmù yẹn lọ darapọ̀ mọ́ gbà tí òsì tó ti fẹ́ lọ wo show tí òsì tó ti fẹ́ lọ wọ́n lè darapọ̀ mọ́ ọmọ justice for ìyá àbejì <laughs> orí social media àní wọ́n dẹ̀ lẹ́gbọ́n ọ̀rẹ́ mi òkú iṣẹ́ ọ̀rẹ́ mi wọ́n lè darapọ̀ mọ́ wọn àti <laughs> tí lẹ́gbàá bá sọ lórí péjì ẹ̀ ọ̀dọ̀ ni mo ti lọ rí ọ́pdẹ́tì mi ò wo lẹ́gbàá ń táìmù kan mi ò lọ sórí péjì ẹ̀ mi ò wo without pé mi ò wo lẹ́gbàá màá rí ọ́pdẹ́tì lọ́dọ̀ wọn mi ò ní láti lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ lẹ́gbàá ọ̀dọ̀ wọn ni mo ti lọ ọ́ dẹ̀ darapọ̀ ọ́ darapọ̀ mọ́ ọ̀rẹ́ mi <laughs> ibi ẹ̀ mo ti kọ́kọ́ akọ́kọ́ fi ẹ̀dẹ̀ nà mo ní yìí tí lẹ́gà bá ṣe ń so lórí péjì ẹ̀ báyìí ẹ má ẹ má rìn jìnnà ẹ lọ sórí péjì wọn wọn máa ọ́pdéètì ni mo ṣe tán so ṣé mo wá ní láti wá rìn kiri mi ní ìdàrìn kiri máa dúró sórí tọ̀dọ̀ yẹn jẹ́ ìwọ̀n bí tó bá ti update báyìí ọdún ọdún máa ti rí update wọ́n darapọ̀ straight ni wọ́n jọ mingu ṣe bẹjọ wọ́n jọ wọ́n jọ mingu ṣe jọ six yẹn ni kò ṣe pé wọ́n yọ ẹnìkan kú òun bẹ́ẹ̀ so báwo lọ ṣe fẹ́ wá sọ́dọ̀ mi ńgbà ń bá alágbájá ti bẹ́tà mi dùjà tó sẹ́ni tí mo fẹ́ bá jà tí mo ò dẹ̀ rí ẹnì kan lójú sàmì ìdá tí mo fẹ́ bá jà torí mi ìbẹ́ tẹ̀yàn wá sórí ibi àwa cruise tí cruise ò bá dẹ̀ ṣe cruise ṣe bá pa péjì wa máa lọ nígbà tí èèyàn kan sọ pé kíní kan ẹ lọ wọrí ibi tí mo ti ṣe kíní ẹ rí i pé mo ti clear gbogbo everything ẹ jọ ṣọ́ọ̀rọ̀ pé mi ò fi sílẹ̀ kí n máa fi gbowó ni mo sọ fún yàn kan pé èmi bẹ́ẹ̀ ṣe máa ń ronú kọ́ ni mo ṣe ń ronú mo ti fìgbà kan bí ọdún kan pa monetization mi sí mi ò tán tẹ bá lọ wọ́dà péjì mi mí gan mo ti pa mo pa ni because mo máa ń jẹ́ kó yẹn pé yẹn kọ́ ni mo bá wá bí èmi fẹ́ kájọ ṣe eré kájọ ṣe eré pa káṣe kíníkíní ẹ lọ́sùn tẹ bá ti wá ń rin ní ìrìn nǹkan mi màá sá lọ mi ti kú ti gbà kan bí ọdún mélòó kan mi tàn bí àkọ́kọ́ ṣe lórí Facebook mo mo deactivate àkáǹtì mi mo dẹ̀ tún padà wá ní ẹ̀ mo tún rí yín padà so kí wá ní àǹfààní tá a máa máa rọjú ran rọjú ran pa lórí nǹkan tí kàn wá so olówó kan ò lè wá bá mi torí mi sí inú tíìmù tí bá wà nù tíìmù sí ọmọ bàbá mi pé wá afẹ́ kó lọ bá wa bú tíìmù yìí tíìmù èwo fẹ́ lọ bú tíìmù sí ogun ọ̀tijọ́ jẹ tó ti jọ mu tó ti jọ bì tí wọ́n ti kó tó ti kó gbogbo ẹ̀ sínú aṣọ èmi abá lọ kó rà lẹ́ra lẹ́ra lẹ́ra lẹ́tí ò sí kankan bẹ́ẹ̀ mọ́ wọ́n ti àsìkò tí tí social media ń dùn two thousand and sixteen seventeen eighteen nineteen náà pé twenty onígbà tó di twenty two kò dùn mọ́ wọ́n gbọ́ ògbà tá à ń sọ ọ́nà france ló máa ló máa ń èyí tí mo sọ̀rọ̀ france àti máa fún mi ní owó àwọn france àti máa dá sílé yá mọ́ rí èyí tí mo sọ ìmá wọ́n á ti rá mi wọ ibì kan ṣá eléyìí tó jẹ́ pé ọwọ́ á yọjú wò mí pé àkómọbi tó wà àmọ́ tíìmù tó wà àmọ́ wọn tó ń sọ̀pọ́ọ̀tì a kàn máa pọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àmọ́ wọn tó sọ̀pọ̀tì gbà tó yẹ wọn kọ́ ni ó mẹ́ta léhùn ó ṣe túfèsì ni ó ń bá lágbájá sọ èèmú wò lọ́kàn mi pé kò sí tíìmù yẹ́sù yọ ara ọlọ́run kò sí tíìmù tọ́ba ni mo wá bá ẹ̀dì ẹ̀dọ̀ wọn sọ̀rọ̀ ń bẹ̀ orí bí taba tó yẹra lórí bí tàtijọ́ kí ìdáwọ́ tàtijọ́ lọ àti lọ́nà nu ìdí tíìmù olórí kan tó máa ní àmọ̀rí ń bá mi sọ̀rọ̀ níbo mo ti ń bẹ sọ̀rọ̀ mo ti rí orí ibi ni gbogbo àtijọ́ látijọ́ ń kúrùsì tán bá ṣe nǹkan tí ò da àwa àròjọ ń bí adé lọ ká nígbà tán nígbà yẹn wọn ni wọn ti rọ ah, ah, wọ yìí dàpọ̀ irinṣẹ́ ní o ta lẹ́nu díẹ̀ ó yà bọ́ tàwọn bá fún mi ní wọ́n ti fún mi ní orúkọ bí wọ́n ti fún mi ní ẹlẹ́nu rotoroto ẹlẹ́ni rotoro lèmi náà inú mi á máa dùn pẹ́lú rotoroto àbí kan ti fún mi ní orúkọ burúkú kan wọ́n ṣàti orúkọ burúkú kan orúkọ bú kan gbélé mi lórí inú kan ti fún mi ní erikina àbí kó ti fún mi ní ajagun àlù gbogbo orúkọ tí ò ṣàkàn mi lọ ó lè ti ya orúkọ yẹn á bá bọ́ mi lórí jìgbà <laughs> àwọn olórúkọ bú lórí social media <laughs> kí ni ó lè ti fún mi lá ajáyanjú ajáyanjú ọmọ ajáyanjú yẹn ọmọ ajá yíyà orúkọ yẹn ọmọ ọmọ mi.